Hello everyone, welcome to Toyeen Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay Have you Kábíyèsí Saheed Elegushi mo fi orí adé bẹ̀yìn mo fi gbogbo nǹkan tó nǹkan yín tó mí àti tí omi mo fi bẹ̀yìn mo fi alálẹ̀ ilẹ̀ yorùbá bẹ̀yìn mo bẹ̀yìn mo bẹ̀ àwọn olórí tó wà láàfin tó bá ṣe pé lóòótọ́ ẹ̀yin lẹ ní àrùn please kábíyèsí save this boy ẹ lè ti sọ fáwọn ìyàwó ilé pé ẹ ní fẹ́ ìyàwó mi ó lè jọmọ disgrace ó lè jọmọ whatever to anybody less I care I am not here to talk about Wunmi or no Wunmi ṣùgbọ́n tó bá pẹ́yìn lẹ́ni Liam kábíyèsí ẹ wo èpè tí wọ́n ń ṣẹ́ fún ọmọ yìí ẹ gba Liam wọlé kódà tẹ́ ẹ̀ bá ní gbà wọlé tó máa jẹ́ ọmọ ọmọ outside marriage tó bá ṣe wípé kábíyèsí mi ò sọ pẹ́yìn lẹni Liam o mi ì dẹ̀ sọ pẹ́yìn kọ́ lẹni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin lẹni Liam please save Liam ẹ bá wa save ọmọ yẹn from èpè burúkú tí àwọn èèyàn ń gbé olódi ẹ̀ṣẹ̀ ẹ lè má fẹ́ wùn problem ẹ̀yin méjèèjì nìyẹn yẹn ò kàn but ọ̀rọ̀ ọmọ Liam yìí ọ̀rọ̀ yẹn ń bang lọ́kàn mi boom, boom, boom. bùm that ó dàbí ẹni pé every minute kí n máa wá sórí internet kí n máa wá sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Liam ó máa ga nínú ayé o ìyàwó tẹnìkan kọ̀ sílẹ̀ ẹnìkan máa ń dọ̀bálẹ̀ ni I am not talking about ìyàwó bóyá kẹfẹ́ wù mí okay the the, uh, the the real proverb tó yẹ kí n lò ni pé òkúta tí ọ̀mọ̀lé tó kọ̀ sílẹ̀ ó lè padà digun lé tẹ bá mọ̀ nípa oyún Liam Please save Liam. Save Liam. In as much tẹ́ ẹ̀ bá mọ̀ nípa kú Mohbad Because ó tún ní clause. Tẹ́ ẹ̀ bá ti mọ̀ nípa kú Mohbad. Tọ́ ẹ pé ìyìn lẹni Liam. Tọ́ ẹ pé lóòótọ́ ni tí ẹ máa ṣàlóyún ìyá sọ fún ẹni tí ó fún yàn lóyún pé à mo lóyún o tó wáyé pé ẹ̀yìn lẹni Liam tó yẹ pé Wùnmí end up láti gbé sílé Mohbad ni please kábíyèsí save this boy save this um, infant gan ni kò ṣe toddler it's an infant infant ni kò tí ì pé ọmọ ọdún kan èpè ti pọ̀ jù kábíyèsí ọba Elégùṣì please tó wá ṣe wípé tó wá pé Mohbad òkú ni tí n bá jọkùnrin tó wá pé mo kékeré pé Mohbad òkú tó wá pé Mohbad òkú tí mo bá jọkùnrin màá fẹ́ wùn tó wá pé Mohbad òkú ó ti mú kú Mohbad dání kábíyèsí if there is anything you can do please for peace to reign and to save this little boy from èpè tí àwọn èèyàn ń from ìgbà tó máa dàgbà lọ́jọ́ iwájú ẹ má bínú mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni from ìgbà me máa dàgbà ní ọjọ́ iwájú tó máa rí àwọn fídíòs yìí save this boy from trauma tẹ bá Liam kò ní ga nínú ayé tó bá padà ga nínú ayé kí him, máa sọ because now I am looking at all Nigerians or maybe I should say fifty percent of Nigerians wípé this is the time tí Liam need everybody ẹni tó fúnyàn ní omi nígbà tó ń gbẹ̀ngbẹ̀yàn òun ló ṣe dada. ẹni tó fúnyàn ló ń jẹ nígbà tí ebi ń pààyàn òun ló ṣe dáadáa àìjẹun lékè mọ́yó. This is when Liam lead, need every one of us. Nígbà tí o mọwọ́ tún yàtọ̀ sósì. Please remember, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè. Ọlọ́run ò kì í ṣe mistake o. And nobody, no woman being was born by mistake. Everybody ló ní purpose tiẹ̀ tó fi wá sí ayé. Ọba Elégùṣì please kábíyèsí tẹ́ ẹ bá mọ̀ nípa oyún Liam tẹ́ dẹ̀ wò pé ẹ̀yin lẹ ní kábíyèsí DNA test DNA test no DNA test <laughs> kí DNA test òyìnbó tó dáyé bákan ni àwọn bàbá wa ṣe ń ṣe DNA test bákan ni àwọn bàbá wa ṣe ń ṣe DNA test kí DNA test òyìnbó tó wáyé mo mọ̀ pé ẹ máa ní kọ̀ǹfámá onífá ẹ máa ní kọ̀ǹfámá ẹni tí ẹ lè fi kinní lọ pé tọ̀ ẹ jọ o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ bá mi yẹ̀ wò ṣé ọmọba ni Liam àbí kì í ṣe ọmọba kábíyèsí ọba elégùsì um please um i don't i don't want to, i don't want to get upset i don't want to be upset i'm saying something here abu oluwatosin if you put that kind of comment again i'm going to block you mi ò abu oluwatosin if you try put that kind of comment on my page again i am going to get you off this page. Abuoluwatosin or whatever is your name. I don't want I don't want èèyàn tí ò ní làákàyè page me. On my page, I only talk to the sensible people. I talk to human beings, not animals. And I, I analyze my program for those that are sensible, reasonable people that can reason. àwọn ni mo máa ń bá sọ̀rọ̀ lórí page mi mi ò kí ń bẹ́ ẹranko sọ̀rọ̀ if you put that kind of your your your comment against an infant on my page máa ṣáì sí blocking mi ò ráyè nonsense máa ṣáì wàá wọ blocking lọ straight and nobody tó bá ní kí n kí n unblock ẹ. I don't talk to animals on my page. I talk to human beings. Obelegushi, remember, nobody born of a woman, was born by mistake. This is when uh, Liam need any one of us. Like I said on my page on my on my show yesterday, Mr. Aloba ti ṣe tiwọn, wọn ṣe mi Tí Wùnmí ò bá mọ̀ nípa ikú Mohbad. Tó bá mọ̀ nípa ikú Mohbad kò lè escape ìyà yen. ó máa jẹ ó máa mú mi sí ẹ bá mi tẹ lọ́fà like button lórí page lórí show yìí on your flag and if you flag it that's your that's your problem I will go on TikTok I don't care I don't care trust me if you flag it I go on TikTok because tàbá máa sọ̀rọ̀ ẹ máa ṣe nonsense ìwọ tó kọ kínní yẹn dágẹ o ní wọ́n pa mobile torí ọmọ yẹn ó ń pe ọmọ ọmọ He's, he's not even a toddler, he's an infant. Oh ń Moshu, me oṣù ní useless. Ṣó lọ́pọlọ ṣá, ṣó sick upstairs. Ṣọ́pọlọ ẹ̀ ṣì ń ṣiṣẹ́ àbọ́pọlọ ń dùn ẹni. Ẹ less infant. Because it can only happen in Nigeria. Ọba back to you, sir. Sir, Ọba tí ẹ bá mọ̀ nípa kú Mohbad o tẹ̀wé kò sọ́wọ́ yín bẹ̀ kò sí ẹsẹ̀ yín bẹ̀ I am not pleading on behalf of Wunmi mi mọ̀ Wunmi and I don't care about Wunmi or whatever I don't know Wunmi and I don't want to know Wunmi but that little boy that ọmọ tó yẹ kó ṣe máa mú ọyàn mi ò bá Wunmi gan fọmọ yẹn lọ́yàn mọ́ ọmọ tó yẹ kó sì máa mú ọyàn tí wọ́n ń gbé iṣẹ́ ìpè ní ojoojúmọ́ kábíyèsí Wunmi is not doing DNA test and ẹ dẹ̀ lọ́wọ́ sí ikú Mohbad ẹ ṣe DNA test in a traditional way oògùn tó ń jẹ́ ṣìwà nílẹ̀ Yorùbá we all know that àwọn adífá ọba wà tí wọ́n jẹ́ kọǹfàmà adífá ọba kábíyèsí ẹ pè wọ́n kàn dífá Mohbad fún yín ọmọ ọba òṣòro mọ̀ tó bá ti gbé fàjọlẹ̀ in as much tí ẹ bá mọ̀ nípa ẹ̀ tí ẹ bá mọ̀ nípa ẹ̀ ọmọ ọba òṣòro mọ̀ kàn dífà ẹ̀ tó bá yẹ pẹ́yìn lẹ́ni ẹ gbé Liam wọlé ẹ gba Liam kódà bẹ́ẹ̀ fẹ́ gbé wọlé torí àwọn olórí and orí ọmọ ló ń pọmọ wáyé ń bọ́ pé wọ́n ní kò sọkùnrin láàfin who knows bóyá liam ló máa kọkùnrin wà fún yín ìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ nípa kú Mohbad o tó tẹ́ bá mọ̀ nípa kú Mohbad ah! <laughs> èyí onítajà erùpẹ̀ kó má gbowó òkúta kábíyèsí à ń bímọ ni o ẹnì kan ò tó máa gbẹ̀yìn ẹ̀ ẹnì kú ọmọ tó máa jẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe now what if tó bá ṣe wípé gbogbo ọmọkùnrin tẹ́ máa bí láyé tó bá ṣe wípé ẹ̀yin lẹ ni mò ń sọ o what if tó bá gbogbo ọmọ tẹ́ máa bí láyé lọ́kùnrin Liam ló máa jẹ́ gbogbo ọmọ tó gbọ́ wá bá bí ló máa lálùbáríkà o bẹ̀tí nínú ọmọ nínú ọmọ ọmọ tó máa ń ju ọmọ lọ mi láwọn tó wà nínú òní bí tó máa ga o but mere looking at Liam mo fẹ́ ẹni tó ti pé oṣù márùn lórúkọ ẹ̀ ti tàn káàkiri ayé yes thank you everything happened for a purpose Liam was not born by a mistake ọba Elégùṣì mi mọ mo pé máa kàwé ẹ lọ ka ìwé ṣé Ṣínà Àṣebélò I was once um, an, an uh, literature student ṣé Ṣínà Àṣebélò ṣe the girls are not to blame ẹ lọ ka ìwé the girls are not to blame the girls are not to blame wíwá sáyé Liam the girls are not to blame pípò kìkì Liam ní ọmọ ọdún márùn the girls are not to blame Mohbad lo bí Liam the girls are not to blame aṣẹ́wó ni Wùnmí wọ́n ń gbàsùn káàkiri according to báwọn èèyàn ṣe ń sọ Àmọ̀kẹ́ káàbọ̀ the girls are not to blame ẹ̀yin lẹ́ni Liam Oba, the girls are not to blame everything ló man ń for a purpose. Now I'm going you know, man ṣe show mi máa sáré sọ ìtàn fún I'm going to quickly tell you a story and I want you to judge this story. Obìnrin kan, òun àti ọkọ ẹ̀, wọ́n ti Ọlárótìmí, God bless you, I want the treasure student ti wọlé. Ọlárótìmí ṣe Ṣínà Àṣèbé. Ó dàbí Ṣínà Àṣèbé ló ṣe The Lion and the Jewel. Ẹ wò é fúrú. <laughs> thank you Ọláròtìmí ló kọ the gods are not to blame god bless you Sherry um i'm gonna tell, quickly tell you a story of obìnrin tó What you ọmọ ó ti wá ọmọ títí títí for years this is a story i'm gonna mention i'm gonna mention two people's name two or three people's name for this video to be on record tó bá di ọjọ́ iwájú tí àwọn oní tíátà àbáwọn tó ń ṣe fíìmù tó bá nídìí ọ̀rọ̀ tí mo sọ yìí please keep, share this video or keep it i'm gonna mention names àwọn tó ṣẹlẹ̀ sí wọn ìtọ́gbọ́n fẹ́ sọ fún yìí wọn ò sọ fún mi mo mọ̀ ń pa ni. there is this woman called Auntie ó fẹ́ ọkọ kódà ọ̀rẹ́ ọkọ ẹ̀ oní tíátà ni ọ̀rẹ́ ọkọ tí mo mọ́ máa ń sọ kínní ọ̀rẹ́ ọkọ tí àǹtí tí mò ń sọ yìí oní tíátà ni wọ́n wá fẹ́ àǹtí yóò bímọ ọlọ́run fi owó sí ní ọwọ́ ó ní àrísìkì ó ní owó níwọ̀nba tiẹ̀ wọ́n fẹ́ yàwó kínní le obi wọ́n fe yàwó kejì lé máa manipulate láàrin yẹn díẹ̀ Ma ma ṣe bá so but tori ojo waju, mo ṣe máa dárúkọ obi so wọ́n ni ìyàwó kan wọ́n ni àǹtí yẹn lára ó ní àǹtí yẹn lára àǹtí yẹn ọkọ wa fẹ́ travel oko máa wa mọ́tò tra mọ́tò travel oko máa ń wà ọkọ wa fẹ́ travel ó wá ní kí ìyàwó òun kókó wá sí ọ̀dọ̀ èèyàn tèmi kan sí ọ̀dọ̀ oní ẹni tí mo sọ yìí ẹni tó kó wá sọ́dọ̀ yìí oní tíátà ni bẹ́ẹ̀ ni you know i'm saying this on live show èmi ò kí máa ń parọ́ èmi ò ń parọ́ ó ti ṣe tí ẹni tí mo sọ ó ti ṣe tíátà wọn kó wá sọ́dọ̀ ẹ̀ <laughs> à ń pe ẹnìkan ní lóko lóko baba shamson Loko is a man tó yẹ wípé gbogbo ala máa fi ń ṣe Loko ṣe yẹ̀yẹ́ ẹ máa àwọn àwọn tó to wà a tẹ máa máa pè tẹ máa ń sà tẹ máa máa sà lórúkọ Loko Loko Loko ẹ mọ bí èèyàn bẹ́ẹ̀ ṣe rí wíwọ́n tẹ máa máa sà tẹ máa ṣe yẹ̀yẹ́ pé Loko Loko ń sìn Loko Loko. So there was a noise. One day there was there was noise. Like ah Loko Loko àǹtí yabo. àǹtí yabo but on jẹ́ Bọ́lá but àǹtí Ìyábọ̀ àǹtí Ìyábọ̀ everybody máa ń loko, lóko lóko kí ló ṣẹlẹ̀ de de. everybody bossita. then we met Anti bola tá à ń pè láǹtí Ìyábọ̀ yẹn àti lòkó níbi tí lòkó ti ń pariwo mọ́ àǹtí Bọ́lá ṣe fẹ́ ya wèrè ní lóko ìwọ ni Yorùbá wuyì mo burú láti kékeré àtútọ́ sókè àfojúgbà. Because this Auntie Bola is a well-respected woman being. Despite owó tó ní lọ́wọ́ tí ò dẹ̀ bímọ, àǹtí yìí ó ń bù ju. Mi mi ò lè ní sùúrù tó ní. Ẹ má yẹ kí fi ra mi wé. Èèyàn tó ń bù tó lóyà tí òun àtọkọ̀ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gidi ni. Respect tí ọkọ ẹ̀ máa ń fún yẹn tó máa wá sí Respect yẹn làwa náà ń fún òun fún ẹ tó jẹ́ tó máa respect ara ẹ̀. ẹ guess kí ló ṣẹlẹ̀ láàrin lòkó àǹtí àti àǹtí bọ́lá ẹ kọ sí comment section ẹ pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ọ̀rọ̀ yẹn dùn mo ṣe wá sórí kínní. please can two people guess what happened láàrin anti bola. i am saying this on live show and i'm, and I'm mentioning name names kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ láàrin àti lòkó tí wọ́n fi ń jà mo kàn fẹ́ wo kọ́mẹ́ǹtì díẹ̀ ni. mo fẹ́ wo kọ́mẹ́ǹtì díẹ̀ ni o mi tí kẹ́ni tó kọ kọ́mẹ́ǹtì tó lè ṣẹlẹ̀. àti Ìyábọ̀ rìmẹ́mbà pé lówó lọ́wọ́ o ó ní owó gi lóko <laughs> jẹ lóko jẹ wọn lówó <laughs> God bless you adérele lòkó fún àǹtí ìyábọ̀ lóyún lòkó <laughs> gbé súnmọ́ àti bọ́lá kò gbé súnmọ́ wọn àti bọ́lá lóyún fún lòkó i am saying this on live show àǹtí bọ́lá lóyún fún lòkó kí ni ká ṣe sí oyún yẹn they love each other kẹ oyún oyún oyún oyún oyún pikin pikin pikin ẹjọ please ẹ bá mi dá ẹjọ́ yẹn kí ni ká ṣe sí oyún yẹn they have fun together mo fi ọba tó ní mí jọ ti máa wọlé sùn mo fi búra lóko fún àǹtí Bọ́lá lóyún do we say ọkọ àǹtí Bọ́lá <laughs> nọ́mbà àǹtí bọ́lá wá lọ́kọ ṣé ká sọ pé àtọ̀ ọkọ àǹtí bọ́lá ò lè dọmọ ni because wọ́n ti fẹ́ kìíní lé olóyún wọ́n fẹ́ kejì olóyún and when I say nobody nobody tí wọ́n bí by mistake or tó wá sáyé by mistake eré la pè é adé adébítà adétán wà àǹtí bọ́lá ń sunkún bíi ó ń sunkún bíi bíi bébì kí o máa sunkún kí ikùn mú máa yọ nímú ẹ̀ báyìí ikùn mú <laughs> ó ń sunkún bíi bébì tó bá yẹ pé ọkọ wọn wà lára and kò travel ni i am very sure pé wọn ò ní sọ fún lòkó láéláé pípa àwọn i don't know bóyá mi ì mọ̀ bí mo bí ẹni wẹ̀ ní àdúgbò yìí tẹ bá gbé tẹ bá gbé bí ghetto tẹ bá gbé bí ghetto àwọn àwọn àwọn bros tó máa ń pè ní lókòlókò mi mọ mi mọ mi mi mi fẹ́ mi fẹ́ mi fẹ́ sọ̀rọ̀ because mi and this <laughs> eh, lókò bóyá àbúrò kejì ló jẹ́ sí àǹtí Bọ́lá <laughs> bóyá bí àbúrò kejì because this àǹtí Bọ́lá ó ju èmi lọ máa ni lókò ń lò fẹ́ mi. Ma, ni lò kan lò fún èmi àǹtí Bọ́lá dẹ̀ ju èmi lọ. now tell me tó bá ṣe wípé ọkọ àǹtí Bọ́lá wà nílé ìwọ tó ń dá ẹjọ́ tó o bá jẹ́ àǹtí lẹ́kọ̀ọ́ lóko ń God bless you àwọn lẹ́kọ̀ọ́ tó máa ń pè ń lòkó ládùúgbò mi fẹ́ go deeper ọlọ́run mi ì lè gbà kí lòkó kìsì mi mo mo fọlọ́wọ́ tó dá mi búra mi mi mi mi bí ṣe ń sọ̀rọ̀ yìí mò ń rí ojú ẹ̀ báyìí bí ṣe ń sọ̀rọ̀ yìí mò ń rí ojú ẹ̀ báyìí mi ì lè gbà kó kó tó bá ti bá ti bá sọ ní ìgbanu lòkó ò lè gbẹ̀nu sí mi báyìí báwo ló ṣe bá àǹtí Bọ́lá sọ̀rọ̀ tó bá wọn sọ̀rọ̀ ni àbọ̀rẹ́ fún wọn ni who knows tó bá jẹ́ obìnrin because many of us a kàn ń dájọ́ èmi ò ṣe kí ń dá ẹjọ́ tí wọ́n bá jẹ́ obìnrin tó bá wà ní condition or situation àǹtí Bọ́lá tí ọkọ ẹ̀ dẹ̀ wà nílé bóyá mọ́ǹtì yẹn tẹ́ ẹ ṣeré yẹn o ti rí pé o ti dúró kí ọkọ yẹn kó wá dé ní táìmì yẹn please tell me ṣé wàá gbé oyún yẹn fún lóko ẹ yé parọ́ ẹ yé parọ́ obìnrin ní gbogbo wa ọ̀dọ̀ wa nìkún wà tá a bá yọ a máa mọ̀ nígbà tí ọkọ àǹtí Bọ́lá dé mọ́ǹtì yẹn lọ kò ṣàyè fóònù kò sí fóònù I will tell you the amount of love tó wà láàrin wọn. Ọkọ Àǹtí Bọ́lá ń claim wípé òun ti fún Àǹtí Bọ́lá lóyún kóun to travel. Ó lóun ti fún Àǹtí Bọ́lá lóyún kóun to travel. We all know it's a lie. But the bound to Allah and Àǹtí Bọ́lá àtọkọ wọn lọkọ wọn ṣe ń sọ tó ń sọ lẹ́nu O yẹn parọ́ ó mọ̀ pé wọ́n ó dẹ̀ mọ̀ pé àwa tóun parọ́ fún a mọ̀ pé irọ́ lòun pa baby cause kò fẹ́ kí ìyàwó ẹ̀ lọ síbi kankan torí torí ìfẹ́ tó wà láàrin wọn is claiming pé òun ló fún lọ́pọ̀ náà yan fọ́nrán ebi ni mo lóyún mi Portable fine jù lọ́kọ́ lọ Portable má wá fún mi o Portable is more handsome and even more more presentable ibùkún yẹ pípẹ́ pọ́tẹ́bù dan loco, dan loco, tell me if na you be aunty Bọ́lá kí ló máa ṣe ẹ lè kọ́mẹ̀ntì ẹ nílé kọ́mẹ̀ntì ẹ̀yin obìnrin yìí tó bá yẹ pé wọ́n ni àǹtí Bọ́lá tell me tí ọkọ ẹ wá dé lásìkò yẹn kí ni wàá ṣe wọ́n ránṣẹ́ sí òtíṣàyè phone. wọ́n ránṣẹ́ sí ọkọ àǹtí Bọ́lá níbi tán travel lọ ló wá ló wálé ló fẹ́ máa jà ló fẹ́ lọ gbọ́lọ́pàá owó wà àwọn ọlọ́pàá mú lòkù lọ́kọ́ níbo èmi mọ̀ náà mọ̀ mí. àǹtí Bọ́lá bímọ fún lòkù ẹ pé mo sọ fún yín pé ẹni tí àǹtí Bọ́lá yìí wá sọ́dọ̀ ẹ̀ oní tíátà ni for you to know pé I know what I am saying and I can say it anywhere. Oh, deep go! o. Èyí tí mo lè gé lórí fún yín ni mò ń gé fún yín. Ṣé oyún mistake ni? And eh, I was not there when they said ọkọ àǹtí Bọ́lá sọ wípé ibi to tóun lọ ti lọ ṣe oògùn tóun lọ sí ọkọ̀ travel ló máa ń wà ní ibe yen yẹn wọ́n ṣe iṣẹ́ kan fún wípé ní oṣù táwa yẹn àǹtí Bọ́lá ò lè mú oṣù yẹn jẹ tó máa fi lóyún mi ò mọ o I was not there ìyẹn I was not there do we say oògùn tí wọ́n ṣe níbi tó pa àǹtí Bọ́lá lọ ló ṣiṣẹ́ tí lóko fi kí <laughs> tí lóko fi kí àǹtí Bọ́lá mọ́lẹ̀ tó fi fún àǹtí Bọ́lá lóyún do we say ọkọ ló lọ ṣoògùn ní ẹgbẹ́ ọkọ ló mú kúrò nílé torí ìyàwó tó ń fẹ́ ni tó ló di gànmọ̀ gan náà pé ìyàwó ń di bá fa wàhálà àgbà tí ò bímọ òde ló ń sọ pé òun ló ń tọ́jú àwọn ọmọ àwọn ọmọ ìyàwó yẹn bẹ̀tú pé ọkọ fẹ́ kọkùnrin balẹ̀ lọ́kọ́ ṣe mú kúò ó máa wá síbi tí kíní ẹ̀ṣẹ̀ tẹ̀lé máa ń wá dáadáa tá a mọ̀ tá a mọ̀ dáadáa ni dúwísẹ́ oògùn tọ́pọ̀ lọ ṣe lórí flex lára lóko <laughs> oh my god kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí kábíyèsí kábíyèsí tó tó tó tó tó tó tó tó kábíyèsí ọlọ́run do we say ògbìn yẹn ló ṣiṣẹ́ or do we say ọlọ́run ò ṣe mistake ló mú lòkó àtàǹtí ìyàbọ̀ kọlura wọn ibo ni pàdé ọlọ́jà pẹ̀lú asẹ́wọ́n níbo báwo number one àǹtí ìyàbọ̀ kì í ṣe alápẹ̀pẹ̀ kò kí ń ṣẹni tó lákan bó ṣe lówó tó kò jẹ́ tó wà fúláṣì èèyàn tó ah, báwo náà ṣe bára wọn sùn ṣé àti àbọ̀ tó fi aṣọ tó <laughs> fàjọ bojú ni wẹ́ẹ́ kò sí wàhálà aya mo kàn láyè láti sọ fún yín pé ọmọkùnrin làǹtí Ìyábọ̀ bí a dẹ̀ ṣe kó mọ even ní ọjọ́ kó mọ um, lóko àwọn ìyàwó tó fẹ́ tọ́jọ́ jẹ́ set tọmọ kékeré ni lòkó tọjọ jẹ set àwọn ọmọ mẹ́ta ṣé mẹ́ta ló ti bí àbí méjì nígbà yẹn lòkó òkú ọmọ kankan bẹ́ẹ̀ lórí tàǹtí ìyàbọ yìí gbogbo àwọn ìyá ọkọ àwọn ìyá ọkọ gbogbo ọ̀nà dáná wa ẹ kò mọ ní kíníkan kíníkan wọn ṣèkó mọ tó wọn pa àti ìyàbọ lówó lọ́wọ́ and make i shock you ọjọ́ ìkómọ àǹtí ìyàbọ ọkọ àǹtí ìyàbọ wà ń bẹ ó wá tún kérò wá wípé lẹ́yìn kò mọ̀ yìí òun mú ìyàwó òun lọ sẹ́ ìyàwó òun ní fẹ́ lóko. kábíyèsí ọlọ́run òun mú ìyàwó òun lọ lẹ́ni ìkọmọ ìyàwó òun ní súnlẹ̀ lóko tó gbé ọkọ àti ìyàbọ̀ kò fẹ́ kí lóko wọ́n ọmọ. ìṣọ́kì ó ṣọ́kì mi náà torí tí òjò bá ti máa pa aṣọ mọ́yàn lára á jẹ́ aṣọ rẹ tí <laughs> aṣọ tí mo wo yóò máa show mi báyìí aṣọ tí mo ah ṣé mi máa ti ṣó gbára mi báyìí ẹ gbà mí <laughs> ẹ gbà mí aṣọ tí mo wo yìí kò máa ṣó ara mi show ìṣó ẹ̀yìn mo. o ẹ wo ìtẹ̀fẹ́ wo kẹ̀kájú <laughs> kẹ̀kájú yín sẹ́gbẹ́ kan tójú bá máa ba tójú bá paṣọ mọ́yàn lára á jẹ́ aṣọ rẹ máa yẹn ń pe wípé tọ́mà ti máa gba ìyàwó lọ́wọ́ òun á jẹ́ tó yẹ pé òun àti ẹnìjọ́jọ́ dúró figagbága pe, ẹgbẹ́yà lo gba ìyàwó òun á jẹ́ tóun lè náwó sí pípé kán ní tàjẹ́ <laughs> ẹnu fẹ́ fi mò ń wo ẹni tó ga nínú ayé kí wọ́n á wo ẹnìkan kán lẹ́nu yẹn ló gba ìyàwó ẹ̀ bí kán ní kọ̀ǹdọ́tọ̀ kan kọ̀ǹdọ́tọ̀ kó gbẹ̀yàwó pọ́tébù. Portable ti ẹ̀kọ́. Mo kàn like Portable sọ orúkọ en kò sí mi lẹ́nu. Ẹ bá mi wen tó ga nínú ayé. Kon wá ní conductor. Conductor èèyàn ni conductor náà o. I don't know mi mo bi je fẹ́ put ẹ. Kon wá ní ẹnìkan tí pé nínú ayé. En mo mo fọlọ́run bá ṣẹ̀rí ló kó òótọ́ <laughs> kó táwọn tó ń ṣiṣẹ́ fàǹtì yàbọ̀ ló kó láǹtì yàbọ̀ bímọ fún un. please tó bá yẹ pé wọ̀ láǹtí Ìyábọ̀ kí ló máa ṣe Tọ́pẹ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ sásìkò yẹn I am not supporting Ṣìnà ṣe mọ̀ pé tàǹtí Ìyábọ̀ yẹn ó ní close. so ẹgbẹ́ kan ló wà mo ti ń ṣeré Ọba Elégùṣì back to you sir tó bá ṣe wípé ẹ mọ̀ nípa kú Mohbad tó bá yẹ pé ẹ̀yin lẹ ni Mohbad or bóyá ẹ̀yin náà ṣe ṣọ̀kí ṣọ̀kí wọ́n ní transformer ni Wùnmí hmm i will not say bẹ́ẹ̀ ni wọ́n ní transformer ni Wùnmí i will not say bẹ́ẹ̀ kọ́ ṣé mọ̀ pé mi ò tẹ̀lé Wùnmí jáde mi mọ èèyàn tó ń bá sùn many of people tó sọ ah transformer ni ó ń tanná ká ni ìmí nínú wọn tán bá ní kó bẹ̀rẹ̀ sí ní kayé ọkùnrin tó ti gorí ẹ̀ ọlọ́run bá tó bá gbé higher education fún ẹlòmíì nínú wọn àtọ́ní short time àtọ́ní ẹlòmíì nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí tó bá pàdé tó ti bá sùn ní kò dá mọ̀. kò lè yá àwọn ọmọ olówó tó ń gbé kò yìí o àwọn tá a gbé ghetto ló lè yìí. ẹlòmíì lára àwọn tó ń sọ̀rọ̀ yìí tó ń bá sọ wípé wáṣíkà yọkùn tó ti bẹ́ẹ̀ sùn higher education ni o á dẹ̀ lo higher education eighty leaves àtiwájú àtẹ̀yìn á dẹ̀ lo tán a máa kọ́ báyìí tí ò tún ní rántí àwọn míì ṣùgbọ́n ọlọ́run má fi wá ṣẹ̀sìn tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ ọba saheed elegushi please if you know about this save liam ẹ̀yẹ́ kí liam rógo ẹ̀ lò ẹ save ẹ ẹ̀yẹ́ kó rógo ẹ̀ lò and if nobody is coming for liam for now i will still come back to you ìyá wùnmí if nobody is tẹ́lẹ̀ mọ̀ wípé ọmọ yín ò mọ̀ nípa nípa ikú Mohbad tí ò bá ti mọ̀ nípa ikú Mohbad ẹ fogun sílẹ̀ ah. gbàtán bí Mohbad sọmọ pé màá ní tó ní ni àbí kí ni tí Mohbad ní gangan ah, kábíyèsí Ọlọ́run kí ni tí Mohbad ní tí Liam ò lè ní times one million ẹ̀ tẹ́ bá sún ọ̀jà yín then this auntie, tí wọ́n show tí wọ́n send video ẹ̀ sí mi aunty yẹn wọ́n send video auntie kan sí mi tó ń gbé ọbẹ̀ elégùsì ṣépè tó ń sọ pé ó ṣẹ̀sìn awọ́rò Liam O, máa dàgbà ni wọ́n máa rí wò ni ó máa lé lọ́dún kan ni this auntie, bóyá auntie ni I don't know àmì máa ń pẹ́ everybody ní auntie. this auntie don't shake me, àǹtí Auntie, I shake pele pele, I shake pele pele. Abombo wa níṣẹ́ o walai, auntie. Abombo wa ń abombo wa abo o talai, abombo wa bọ̀ auntie. To wáyé pé ń tẹ bójú òkun lé kò ni àgbà ń many people ni wọ́n ti sọ pé àwọn ti dóhùn mi rí àwọn ti dóhùn mi rí to bá ṣe pé lára àwọn tí wọ́n ń sọ yẹn tó ò fi fi ṣe yẹ̀yẹ́ yẹn tó wáyé pé lára wọn ni àtọ̀ ẹ̀ di Mohbad ló di Liam ńkọ́ all these people coming out àṣàna ni èmi náà ṣe ń bẹ̀ ìwọ náà tó pé ẹ wà ní kọ́ńtírì tí ò ṣiṣẹ́ ni It's just because you guys are in a country that is not working. If you are in a country that is working, you know they, you know, ṣáyé support you. máa ran yín ló máa ṣiṣẹ́ gè fún yín. If Nigeria is working, kí ló later tó rẹ̀ yẹn? Gbogbo yín lọ But by the máa kọ́ DNA yín I'm A máa lọ ṣe DNA test. A máa wá gba ṣáyé support. Lọ́wọ́ tó bá já mọ́ what you have á fẹ́ But Nigeria is not working. because sí àwọn tó ń jẹ child support. And how how how how on earth ló máa ti bá obìnrin sùn máa bọ́ta pé ẹ obìnrin tí mo ti bá sùn ẹ jẹ́ ká máa protect dignity àwọn obìnrin díẹ̀díẹ̀ ẹ jọ̀ọ́ obìnrin mi lè jẹ́ kárílé o ó ṣe ń bí o ó ṣe lọ́run o ó ṣe ń tí tán bá sọ ìtàn mi fún tó bá pé possible kí wọ́n ṣí gàgá ìtàn ìyá ọmọ ẹlòmíì ẹlòmíà mọ̀ pé ìyá òun sísí ẹ̀ ó wọ́ọ̀sì ju ti wùn mí lọ. ó mọ̀ ó <laughs> ò lè mọ̀ ó ò lè mọ̀ tó bá sọ ìtàn ìyá ọmọ ẹlòmíì bó ṣe ya kárí ilé tó á mọ̀ wípé ìyá òun ó ju wùn mí lọ èmi mo làwọn ọmọ mi ọkọ mi ò bẹ́ èmi lọ́kọ mi ọkọ mi ọmọ mi ọkọ mi ni mo bí wọn fún. tí wọ́n bá mọ́ jàre ṣé ìyá tó bí ẹ ṣọ́wọ́ ẹ mọ́. Yes, I'm going to tell you a story, not today, but next time. Of ẹni tó súnmọ́ mi kan. Bàbá kan tó súnmọ́ mi kan. Bó ṣe wá sí ayé yìí. Bàbá tí mò ń sọ yìí. Èèyàn ni ní Nàìjíríà yìí. Mi ò ní dárúkọ wọn. Torí èèyàn ńlá ni tọ́lọ́run ti gbà fún ní nàìjíríà ní London ní France l'Amẹ́ríkà profession wọn tó jẹ́ wípé kò sí ẹni tó wà láyé tí ò nídìí ẹni tí ò nídìí bàbá tí mò ń sọ yìí kò sí tó bá wà tó pọ̀ wà nú ayé yìí kí ló dé fẹ́ flag show yìí problem tiyín nìyẹn problem tiyín ò nìyẹn bẹ̀rẹ̀ sí ní flag yẹn. Somebody said, Mumi said, is, uh, Liam does not belong to Mubad. I have told you, nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀, wípé bọ́rọ̀ yìí ṣe ń will later say that. Aotoma tó máa ń follow mi náà máa mọ̀ pé mo ti And mo tún sọ what of tí ìyá Mohbad gan bá bọ́ tàbí bàbá Mohbad kọ́ ni ní Mohbad nǹkan? Ìyá Mohbad padà sọ bẹ́ẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀? Ó padà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa débì kan tó wà sọ pé ó da ìwọ lu ọmọ yìí let me be ìwọ kọ́ ló lu ọmọ yìí because Nigerians all you want to hear is the negative and they just tell you ó da òun kọ́ ló ní òun kọ́ ló ní because in, she knows that is what you want to hear but yet she feel it eh feel it because Nigeria is not working if Nigeria is working aláwọn èmi sọ pé àwọn tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n ń ṣe èpè lẹ́lìyàmù yẹn tó bá bí wọn re tó bá bí wọn dáadáa irú tí wọ́n ń ṣe fún Liam kí wọ́n ṣe fún ọmọ anybody ní ìlú tán wà yẹn I don't want to know ìlú tán wà bóyá Amẹ́ríkà náà wà o bóyá London ni o ohun tí wọ́n ṣe fún Liam yẹn sẹ̀ bí wọ́n ṣe ń ṣe ìpèlè ọ̀tá Liam yẹn ẹni kí wọ́n mú ọmọ ẹnìkan lábúrò ọdún mẹ́ẹ̀kan ṣépèlè wọ́n fi tírélà òkú ẹ̀wọ̀n lọ bá wọn lé èyí tó bá kù tí wọn lè ṣe tán wọ́n á fi ṣe sọfẹníà fún àwọn ọ̀ràn wọn. because Nigeria is not working how can you ask me how how can you ask me for the DNA test of my child how dare you who are you ṣé wọ́n lọ́kọ mi ni <laughs> ìwọ kọ́ náà but Nigeria ó gba olè ó gba ọ̀lẹ ó gba dọ́kọ̀dọ́kọ̀. Nigeria gbolè. Thank you for sharing the video. God bless you. Nigeria gba olè, ó gba olè, ó gba dọ́kọdọ́kọ. Ó ní ẹnìkan lè bọ́ta. Do you know níbi bí? Ó mọ̀ pé níbi bí? Wàá pàrọ̀ tó máa sọ pé kí ni máa ń sọ náà? Èèyàn tó bá sanra báyìí tó sanra ṣùgbọ́n pé lamẹ́ríkà mi bí wọn ò bí ẹre wọn ò bí ẹ dáadáa kò rí ẹni tó sanra kó wá pé ní ọ̀rọ̀ bọ̀ mi sọ pé nàìjíríà tó nàìjíríà tẹjọ́ bára yín ṣeré o kò rẹ́ni kò máa lọ ẹ̀ kó sanra báyìí kò wá ní ọ̀báwò ni wọ́n ṣe tóbi báyìí wàá lọ sẹ́wọ̀n mi sọ ìlú mi o ìlú tèmi wà yìí wàá ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n because wọ́n á sọ fún ẹ pé bó ṣe mọ̀ọ́kì ẹ̀ sanra yẹn ó lè torí ẹ̀ parẹ́ wàá lọ sẹ́wọ̀n ó wá léèyàn tó gbẹ ó wá ní kí tẹ́lẹ̀ dàbí tí ní gbẹ kú báyìí ẹ̀wọ̀n ló hùn lórí ẹ̀ àyàfi tí ò bá rẹ́dí àti tèkẹ́ ọ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ tó lójú kan olójú kan òun fẹ́ wọ́n ṣeré ni ṣerú ilé yóò tún máa bèrè pé Yorùbá wuyì fún ẹ ní DNA test ọmọ ẹ èmi ò ní bẹ́ẹ̀ rojọ́ máa já bẹ́ẹ̀ rojọ́ nígbà tó yẹ pé New York New York government tí àláò mi láti gba lọ́ọ̀yà government lọ́ọ̀yà government lọ́ọ̀yà wà fún mi ní New York tí màá lówó lọ́ọ̀yà tí mo lè fi ní kán jù ẹ́ níwèé máa lawsuit ẹ wọ́n máa fi tẹ́pù rẹ̀ máa bẹ́ẹ̀ fi wọ́n lórí gbogbo wa ṣe ń pé nílùú táwa yìí òfin ká everybody lọ́wọ́ kò òfin òfin ó mú anybody dání tó pé kò sí òfin ni Ọba Elegushi, please, sir. Sir, I am begging. Mo fọlọ́run bá bẹ̀ please save Liam. Tó bá ṣe wípé ẹ̀yin dẹni Liam. Ẹ ṣe DNA test abẹ́lé. Ìyẹn tẹ́ bá lọ́wọ́ nínú ikú Mohbad o. Mm-hmm. Because one one. ń gbé wọ́n ń jùlẹ̀ ni. Wọ́n lẹ lọ́wọ́ ń bẹ̀ kíní kan kan. I will not judge you God bless you too. I will not judge you I don't know bẹ́ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ mi ò mọ̀ ń pẹ̀. mi ò sí ń ọ̀tọ́ ní Naira Marley ló pa Mohbad ẹ̀rí kí mi dárúkọ mi Naira Marley pòun ló pa I will not judge èmi o Yorùbáwuyì I will not judge ọ̀tọ́ ní Sam Larry ni ẹ̀rí kí n máa wọ́n sọ pé Sam Larry èmi Yorùbáwuyì I will not judge I will never judge anybody ẹni tó pa Mohbad ó ti hàn sí Mohbad ìrírí ayé pọ̀ o lóríṣiríṣi so kábíyèsí ọba elégùsì tó bá ṣe wípé um, ẹ̀yin lẹni liam please save liam from èpè èpè èpè èpè ojoojúmọ́ and i will still call on president bola ahmed tinubu somebody said Baba tunde ni ma, what is your stance on this matter? And Abu Oluwatosu said, God bless you, my brother. My stance on this matter is somebody, Baba Babatunde Oluwatosin, there, Babatunde, Babatunde and uh, Oluwatosin, my stance on this matter is for me, you, and all gbogbo to know that Liam did not come to this world by mistake. That Ọlọ́run ò dá Liam by mistake. My stance is for you to know that Liam is an infant. a tí one ń ṣẹ́ fún That boy did not come to this world by mistake and you never can tell bí mo ṣe wà yìí kò sure mi ò lè di governor of any state Ko sure fún mi pé mo lè di governor mo. that Liam ó ti mọ bí tí èmi àti yín dé ó ti mọ what wa can you tell me nǹkan tí Liam lè dà ní 10 years to this time my stance is for me and you to save Liam from èpè is a is innocent àbí Liam ino Liam innocent ni is an innocent infant an innocent baby a baby tó yẹ kó máa mú ọyàn ìyá ẹ̀ the girls are not to blame go and read that that book that the novel by Olarotimi Yorùbá lẹ́ni to kọ̀wé yẹn when we were in school tí mo ti act nínú the gods are not to blame ni mo ti gbé sórí go and watch that go and read that book or novel yẹn lọ kà you will know in anything that happen the girls are not to blame my stance is that that baby is an innocent child i am not defending Wunmi neither am i defending Mohbad neither of Elegushi, nor Meneramali, nor Samlari, nor whoever that partake in this case. My own issue ni pé save that ball. Even Naramali can do it. Somebody says, so it's only DNA that can stop the bully. Okay, let them continue let them continue until they meet their water low tó wáyé dna test ló máa stop èpè tí wọ́n ń ṣe fọ́mọ let them go ahead wùmí lòun ò ní ṣe dna test okay let them go ahead but one day will be one day when monkey go go market he no go come back when liam will grow up and we happen to be a, to be a helper to your child, to my child, or to anybody.